Allahu Akbar. A ó rí i pé láti bí ọ̀sẹ̀ bí mélòó sẹ́yìn, agbègbè bí tí a ti ń bára wa sọ̀rọ̀, òun náà ni agbègbè ìdáǹpè ní ìlànà òṣèlú, ìlànà àkóso ìlú, ìlànà ìṣèjọba òun náà ni agbègbè tí a ń tẹnumọ́ jùlọ látara wípé ọ̀rọ̀ òṣèlú òun náà ni qadiyatus sa'a qadiyatul waqt òun lọ̀rọ̀ àsìkò yìí òun lọ́kàn wá gbọ́ngbọ̀n gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́run bá tọ́ yí pé kuntum khayra ummati ukhrijat lin nas تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله sẹ́yìnlẹ̀ dáa jù níjọ 1 chapter 3 verse 110 tí a gbéde sáráyé láti wá darí ayé ibi tọ́tọ́tọ́ yẹ ẹ dá dáadáa mà ẹ ń ṣe dáadáa ẹ tún pàṣẹ dáadáa ẹ dá ẹ̀dá mà ẹ jìnà sáyé dá ẹ tún dáhùn ẹkún dí àyè dá ẹ sì gbọ́ lọ́wọ́ yín gbọ́ ọlọ́ni ń dábí lórí rẹ̀ ká máa polongo dáadáa ká máa kọ̀ ká sì má jẹ́ kọlu ìgbàgbọ́nú ọlọ́ọ̀bá wa. adébákanágẹ́ bí ọmọ orílẹ̀-èdè rere almuwatilu salih ọmọ orílẹ̀-èdè rere tó lè pé ọ̀rọ̀ àwùjọ ọkọ tí igun síkíní ń ṣẹlẹ̀ lábùdó ẹ̀ àlìsánù ibùnú báyìí àti ọmọnìyàn ó gbọ́dọ̀ bá wùjọ ẹ mú ẹwà wọn ànábẹ̀ ọlọ́ọ̀bà àléyìn ìmọ̀sálà ọwọ́ súrátù ààrà ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tọ́lọ́ máa dáàpọ̀ àwọn ànábì ọlọ́run pẹ̀lú àwùjọ wọn àti kí ni wọ́n bá yí ọlọ́run ni wa ila aadi aahum wudan aránsí àwọn àjọ aadi ẹni aránsí wọn náà lọ́mọ àyà wọn táǹkó lùhù wa ila samuda akhahum salihan aránsí àwọn àjọ samudawa ẹni aránsí náà ni sọ́ọ̀lẹ̀ وإلى مدين أخاهم شعيبا bẹ́ẹ̀ látàwọn ará ilẹ̀ madian ẹ̀ntánzẹ́lẹ̀ ṣùáì ẹwà rí tí máa ń tẹ̀lé ǹdọ́lọ̀ ọba sọ ní pé wọ́n ní ya kọ́wù ya kọ́wù ẹ̀yẹ ìjọ mi ìjíbá wọn sẹ̀ láwùjọ ni wọn sọ ìjọ ti ànábì ṣùáì àwọn èèyàn kùnà látara ètò ìṣúná owó ètò kátàkárà àwọn èèyàn anábì lóòtù àwọn kùnà látara ìwà ọmọlúàbí àwọn ìjọ ádí tí í ṣe kọ́ọ̀mù àti ìjọ sọ́ọ̀lẹ̀ àwọn ìjọ tọ́mọdá jẹ kọ́ọ̀mù sọ́ọ̀lẹ̀ àwọn kùnà látara ìsẹ́ agbára lò Musa ó ń kojú àwọn agbára ńláńlá agbára kí ìjọba káwà lórí ipò ọlá kó boni lójú ká máa sí lò ìrànà lórí mi agbára ká mínísítà káwà nídìí tá ń pè ní agbára nǹkan ìjà ká sí lò á máa nà lónìí yẹn agbára ká lówó الأنبياء الأنبياء والرسل يهتمون بقومهم وبما يجري في مجتمعهم àwọn ànábì ọlọ́run wọn a máa níkàkún sí tí àwọn àjọ wọn bá yí àdíndí láwùjọ wọn wọn kì í tí kú sí ìjọ wọn ò ní wà ń bí kankan wà ń bò míì èyí tí a ń bá ń ṣe tí ọ̀dà fi kún wọn ṣe ẹ̀rì eh, torí díẹ̀ nígbà nábì náà dé sallallahu alaihi wasallam òfìjọ rẹ̀ lẹ̀ gbogbo ọba tó ní kí ìyípadà rẹ̀ lórí wá di ọ̀ràn àyàn náà fáwa náà lé náà ayé ní ìbámu kí là ń bá ojúṣe tí kò bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn tó pé àwọn lásíwájú tí àwọn èèyàn ń wò tá a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn lórí nǹkan tí bá ń ṣe nínú ìlú kó tó wá kàwá yòókù náà ká jẹ́ àwa wá bára wa nínú òṣèlú democracy a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí kí làwọn àṣẹ lórí lóṣù yàtọ̀ sọ. ìbéèrè kan wá ń bẹ lẹ́ni tàbẹ́ dáhùn olàkọlẹ́ ọ̀rọ̀ wa kayfa tu'jadu al-hukumatu ar-rashida béèrè ńlá ni ọ̀nà wo lálẹ́gbà ní ìjọba rere àwọn ọmọ pariwo good governance good governance how ọ̀nà wo kí ni kí ni method kí ni way a good governance to have good governance ọ̀nà wo la fẹ́ rìn láti ìjọba rere bó àlà ń kọrin ìjọba rere. torí pé kí ni ìjẹjọba rere ó náà ni al-hukumatul adila ìjọba déédéé ìjọba tí ó lè pariwo alábòsí dákẹ́ àbòsí ẹjọ́ dákẹ́ ìjọba tí ó lè rẹni tí a ń bò sí lẹ́kún tó kù lẹ́tọ̀ọ́ ìjọba tó lè mú ààbò tó pé wá sínú ìlú fáráàlú ìjọba tó lè mú ètò ìlera tó lálàáfíà ìjọba tó lè mú ètò ìṣúná owó tí ó mú rọrùn wá àwọn àmì ìjọba rere ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ńjọ kan sọ̀rọ̀ kan mọmpirimi dọgba adisi wa ó ní mọni asibaha fi sẹrẹdi amina. mu'afa fi jasadihi wa indahu qutu فكان ما عزة له دنيا بأذافرها أو كما قال أنا محمد ó tí tíyàn bá lè sùn sínú ilé ẹ̀ tí ń gbé tó sùn látàlẹ́ gbogbo ó ìwé àkọ́ ní mọ́nbáàtà àbí kó ní mọ́n àsìbà mọ́nbáàtà ẹ ń bá lè sùn sínú ilé ààmì náà lẹ́nu kọ̀ọ̀kan balẹ̀ tí ò rí bẹ́ẹ̀ kankan ó tilẹ̀kùn ó tilẹ̀kùn ó sùn ẹ̀mí ẹ̀sìn balẹ̀ kèé sorun káyọ̀ òkè ó ní wàá bá fi jẹ́sẹ̀ nígbà tí ó jí ní àárọ̀ ó jí lálàáfíà ó gbapa orí gbé ọgbẹ́sẹ̀ orí o yi orí ọ̀nà iwájú ìlọ́fẹ́ padà yìí lọ kò sí nǹkan kan tó já ẹsẹ̀ ara rẹ̀ wà ń da owó kóòtù ìyàwó mi ọlọ́wọ́ àrí tí ó jẹ lọ́dọ̀ oúnjẹ tí ó jẹ ń náà ń bẹ lọ́dọ̀ ó ní bàtà ànàmà ìgbòlé ayé pátá náà ti kó fún gbogbo tí jẹ́ orí ilé ayé náà ti papọ̀ sí lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì wa tọwọ́ bọ̀ wọ́n ní kí ni túmọ̀ ọ̀rọ̀ ànábì yìí sallallahu alaihi wasallam wọ́n ní ìtumọ̀ àkọ́kọ́ ni pé life security ó sọ sínú kí kéèyàn ní ààbò ẹ̀mí ẹ̀mí mi lábúrò nìkan nínú ìlú wọ́n bẹ́ẹ̀ náà òun náà ni economic security ètò ajé àmú rẹ̀ nǹkan kan ọ̀kọlù ẹ̀ bẹ́ẹ̀ náà social security àwùjọ àbò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà health security ọ̀rọ̀ àlàáfíà wọ́n ní ládìsí yẹn gbogbo tí ìjọba ló ń ẹ́ ṣe láyé fún yín níbẹ̀nú àdìsí ní táwọn àjọba orílẹ̀ ayé òrí sí ni wọn ò lè fún aráàlú ní ààbò tó péye wọn lè garanti aráàlú lọ́nà ajé amú wọn lè garanti aráàlú lórí gbogbo dáńpé ní ètò ìlera. pé eléyìí òun náà ni àwọn nǹkan tí àbí mọ́mọ̀ pé ìjọba yìí o ìjọba rere ni kàdọ̀kábọ̀ lálàáfíà kásù lálàáfíà káwájì àmú lálàáfíà kára wa yá ètò ìlera wa kúmúnádókò kí láàtọ́ ń bẹ lọ́dọ̀ ìjọba gbìyànjú bó láti wá níjọba rere question àwọn àbẹ́ ẹ̀sìn wọ́n fún wa ní àwọn ìmọ̀ràn tàbábẹ́ níjọba rere àkọ́kọ́ ó sún ikhtiyar ra'is kí a bá fẹ́ ní ìjọba rere àkọ́kọ́ ń tọ́kọ́ jẹ́ ojúṣe àkọ́kọ́ oníkásẹ̀sà ta ní ó dùn lórí ìjọba yẹn ta ni olórí ìjọba yẹn wọ́n á pè ní rọ́ọ̀sì dáwọ̀lá olórí orílẹ̀-èdè nàmbà wán ká má mú òkú mu níbi tó kọ́ bẹ̀rẹ̀ nu tó gbó yóò bá sì ní orí ní ọba ara torí ọba ti lè wúlò kí ló wúlò lára. ìṣẹ̀ṣà olórí ká sà dáadáa ká má sì mú wọ́n lẹ́lẹ́ kejì lábẹ́ yẹn náà usul ikhtiyar àdọ́wò alìmọ̀jálisi aniyabiyya kí a ṣẹ̀ṣà àwọn èèyàn tá a fẹ́ sílé ìgbìmọ̀ asòfin tí wọ́n lọ sójú wa lọ́hùn tí a bá ní olórí dáadáa olórí dáa ṣùgbọ́n àtà kó sí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀dá àlè níjọba rere torí pé ó dàbí rélùwé àti wágùnù orí rélùwé àti wágùnù yíwí wágùnù ṣe gùn tó yẹn yóò lórí jọba orí ẹ̀ náà tí wágùn bá lóhun ọ̀lọ́ orí kankan gbé ni ní ìjọba orí ayé olórí nìkan dáa àwọn tó fẹ́ bá ti jọmọ̀ dáa wọ́n láti yọrí àwọn tí wọ́n fẹ́ ṣèjọba dáa olórí ọ̀dá tí wọ́n láti yọrí àkọ́kọ́ nù àwọn ìgbésẹ̀ olóṣìlẹ̀ yìí ìyẹn níbi tá fẹ́ dì ó ju bo governorship lọ ó ju ó ju house of assembly lọ ayé orílẹ̀-èdè yìí fún ọdún mẹ́rin míì àwọn ìgbà fẹ́ kúlé lọ́wọ́ a sì máa fi in tó ti ṣẹlẹ̀ kọgbọ́n ni ló pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyẹn ni àkọ́kọ́ tẹwàá rí olórí tọ́ pé ìlànà ìsìláàmù ni tọ́ pé ló ìsìláàmù ni gbogbo èèyàn kọ́ ní ọ̀dà sí àwọn èèyàn ńláńlá àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó yẹ pé àwùjọ gbà wọ́n lásíwájú si àwọn ọlọ́rẹ̀ ìjókòó tí wọ́n borí korí bílù ìsẹ̀rí ìgbìta bá lù yìí tàánú lè gbì àníwọ́n wà nínà tí àwa aráàlú ní káàkà náà sì fún wa ẹ̀yin aráàlú ń gba àwò lọ́wọ́ bọ́ bílù ìṣẹ̀rí ìgbà yìí ẹni báyìí lárí kó lè gbìí bí gbogbo ẹni tá a gbàgbọ́ ni wọ́n a ní ṣe méjì sí a ní aparamọ́ ẹjẹ́ fún ìlàpẹ̀rẹ̀ kan nígbà tí ànábì jáde láyé sọ́lọ̀wọ́ kò sí àyà kanú àlùkùránì tó ní bánà ìbá ti lọ ẹni báyìí nìkan gba ìjọba kò sínú àdísì ànábì kan tó wọn bá ti sí mọ́ o tó fẹsẹ̀ nílẹ̀ pé ẹni báyìí ni kó gbàjọba kù sí. ó fi àwọn ọmọlẹ́yìn ẹ̀ lẹ̀ lórí ẹ̀kọ́ tó kọ́ wọn ó ti fún ẹ ní guideline ó fún ẹ ní manual tá a bá fẹ́ yíyan ẹ̀ sípò ọmọ ìlà máa wò ó. ìjọba ni ẹ wo ojúbà náà. ó sì gbà wípé wọ́n ti kẹ́kọ̀ọ́ ó ti yé wọn kùsùmọ́jọ́ jẹ́ òkú àwọn oku, náà mọ̀gbà jẹ́ òkú tó pọ́jọ́ ọpọ́ ọ̀dọ́ lọ́wọ́ níjò láàkó ń bẹ́ ọlọ́run ló ní kò fi bá àwọn ànábì ọlọ́run tó kò lè fi mú ẹni kankan àwọn ará Madian bú sẹ́kún wọn sunkún ń sunkún nígbà lọ sọ wá nàbí pé wọ́n máa ń sunkún lórí ara ẹjọ́ ìyá anábẹ́lẹ́kẹ́ fọ́délù Abbas ẹ̀rẹ́ àtàwọn kan kí wọ́n fọ́ kún níjìká àwọn ní wọ́n dórí mímbàrí ẹ̀ ẹ̀bá jùsùn mímbàrí mo fẹ́ bá ara mi sọ̀rọ̀ wọ́n ti péjọ gbogbo pẹ́pẹ́ ẹ̀mbánújẹ́ nítorí mo fẹ́ kú human size ẹ sọ fún mi inú àwọn àti àwọn ajíṣẹ́ kí mi tó dé tààlẹ̀ tún bí mọ́ tí mo sọ̀tọ̀ núhù fún yí núhù dà bọ́tọ̀lọ̀ Ibrahim fún yí Ibrahim dà sọ́ọ̀lì wúdù àwọn dà ibi wọn lọ èmi náà lọ kálukú ọ̀nujú ẹnu ẹ sára kiri ní ọ̀gá bẹ́sọ̀ ní pé ẹ̀yin ará Mẹ́kà àwọn àǹsọ́rí ará mi lọ́dọ̀ yín ẹbí dáadáa bá wọn àwọn ọmọ wọn àwọn ẹbí wọn ẹ̀yin ará na àwọn ará Mẹ́kà dọ́wọ́ yín ẹbí dáadáa bá wọn kálukú kiri òkọjọ́ mélòó kan anábì tó bá gbogbo wọn sọ̀rọ̀ yìí ikú ẹ̀ tó jẹ́ òjijì wọn gbọ́ sọ́dọ̀ mímbàrí àná Muhammad ó ní kí n bá gbọ́ tẹ́nìkan bá tún sọ pé anábì kú òun ni ó kú ìdá ọwọ́ ìmá fi gé orí ẹ̀ ni anábì lọ náà ni bí Musa náà ṣe lọ láàrin àwọn ọjọ́ rẹ̀ lẹ́yìn ogójì ọjọ́ ó dé lẹ́yìn 40 days ẹ jẹ́ ká retí ànábì náà for forty days. sẹ́lẹ̀ Usman bin Affan radiyallahu ta'ala ni òun kú sẹ́kún tí ọ̀rẹ́ ni rẹ̀ sábàkiri ilé Ali àtàsà abẹ́ kan àwọn tó tó kú ànábì jẹun wò kú ànábì báyìí bí wọ́n mọ̀ sí dàrú nù abákiri ti jáde kó Mádínà wá dé ó wọ̀ ọ̀dùn ní gbogbo dàrú ọkọ̀ sáyé lọ sọ́dọ̀ àní Muhammad ó gbé lápá àgbápadà àbí ọwà ó gbé lẹ́sẹ̀ ìmúra náà bẹ̀rẹ̀ lọ wá kìsì ànábì sọ̀tẹ̀ lọ́bọ̀ sórí mímbàrí ànábì lóyìn lọ ń lọ gbẹ́sẹ̀ sàlátù lọ ó ní àmà ọba ó ní ìdí mo fẹ́ bá yín sọ man kana ya abudu Muhammadan ẹ ti bá ń sin ànábì o bẹ́ẹ̀ni ọ̀rọ̀ báwo kọ̀dí máa dà ọlọ́run bá rẹ̀ ti kú ọmọ nǹkan rẹ̀ yá ọkùnrin ọba Muhammadin bàbá tó pé ọlọ́run bá anábì ló bá ń sìn bẹ́ẹ̀ni ọ̀rọ̀ Muhammadin ayù dáìmìlá yamut abada ọlọ́run anábì ò ní kú láíláí o ó tó ń bẹ́ o wá kàwọn àyà lọ tó ń sọ nípa pé inú ẹni kó náà ṣe ń tẹ́tẹ̀ mọ́ọ̀tì ìnáka mọ́jọ́ náà mọ́ iye tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálọ̀ àwọn àyà oríṣiríṣi umaru bí ìgbà tó wọ́n gbá wa bí ìgbà tó gbá wọn àyà yẹn ni bí umaru sì wà lẹ. ó di ọlọ́ọ̀ dáadáa ni ẹ wo bí umaru ṣe rí báyìí bí ṣe kan fi lọ́ra pàdé sẹ́lẹ̀ náà ni tó kù bá ti kú ẹ̀tẹ̀tẹ̀ sí inú ẹ̀ náà ni irun básìkò irun bá ti tó ẹ̀tẹ̀tẹ̀ kí inú ẹ̀ náà lóbìnrin tó fẹ́ lọ́kọ bá ti rọ́kọ tí ó ní ẹ̀tẹ̀jọ́ lọ́lé ọkọ ẹmọ́dílé rẹ̀ ní pásìkò àná tẹ̀sálà tí ẹ̀ bá kú láàárọ̀ mo sì ń rọ̀lẹ́ tí ẹ̀ bá kú rọ̀lẹ́ ó sì ń rọ̀lẹ́ nàbí wọ́n sí ní ìdájí látara pàtàkì ta ní òjò lórúkọ mùsùlùmí òkú ànábí wá ń mẹ́ta wọ́n sì gbà ẹ̀ náà olórí ká lè mọ̀ bá wọn sàábé ọmọlẹ́yìn àní Muhammad ṣe gbàgbọ yé olórí olódáwà ń kékeré ní dáàkà fún fòkú lọ́jọ́ monday fi délẹ̀ wọn à rí ọ̀rọ̀ olórí yanjú tuesday délẹ̀ wọn àrọ́ lórí yanjú àgbàtí ọjọ́jọ́ àlárúbà wọn forí korí wọn forí korí wọn forí korí àwọn àǹsọ́rí ti péjọ láàrin ara wọn pé àwọn ó mú ọkọ náà sáàd kójó lórí wọn gbà pé ànábì láti mọ́kà àwọn gba àwọn lálejò ńgbà náà ti lọ yẹn àwọn ará Madina lọ sí kíni ọkàn abakiri lọbẹ umaru lọbẹ abubakar abujara lọbẹ gbogbo àwọn ará Maka ni wọn bá janjiro lọwọ abakiri ní bẹ́ẹ̀ sí ro ikọ bẹ́ẹ̀ sí ro ikọ̀ akanirara. ìdá padà sí ni pé minna amirun wa minkum amirun àwọn ará Madina á mú lórí kan ìyára maka náà ẹfẹ̀lú kan bẹ̀lẹ̀ á ní àmìírá ní olórí mélòó lọ́rọ̀ bá ti dé olórí Madina olóhàn ará maka jíròrò Abubakar radiyallahu ta'ala anhu olórí bẹ́ẹ̀ àwọn sàbí wá ní kíríkà táwọn ò ní tí wọ́n bá ti gbọ́ kọ́lá aláàkọ́lá rọ̀sù ọ̀rọ̀ wọn ti tán olóhun wí báyìí anábì wí báyìí Abákiri ní ẹ̀ẹ́kẹ́ẹ̀sí Suratu Tawbah ni one chapter nine ayé hundred tọ́lọ́ ni was-sabiquna al-awwalun minal muhajirin wal ansar. ọlọ́lẹ̀ rí àwọn jáde síwájú nú ẹ̀sìn nínú maka tí wọ́n bá àánú láti maka wọ́n madina wọ́lẹ̀ àwọn sọ àtàwọn ará madina ó káyà ìdílẹ̀ ayàtọ̀gùn ó lẹ̀ ayà ni àwọn maka lọ́n kó dákọ̀ kó tó dákọ̀ yìí àwọn ará maka kó kó tó wà náà umara umara wọ́n tó ń sara ìtumọ̀ ní pé àwọn ọmọ ajó lórí ẹ̀yọ́ ọmọ jẹ́ mínísítà ọ̀rẹ́lẹ̀ kejì ń gbọ́dá sọ pé alẹ́ àìmọ̀tò mi kùrẹ́ṣì gbọ́dọ̀ bá fẹ́ mú olórí o tí ìran kùrẹ́ṣì bá ń bẹ láyé inú ẹ̀sìn wọn ànábì yìí o kùrẹ́ṣì ní kẹ́ mú o àwọn abákùsí ní kùrẹ́ṣì ni wọ́n bọ́rọ̀ àwọn ará Mọ̀dínà ṣe rọ̀ nìyẹn torí gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì ní ó bá gbọ́ ẹ má ta pẹrẹ pẹ síwájú ọlá àtúnṣe rẹ̀ ẹ̀rì bàbá kìí ní ìràwọ́ mọ̀ bí ọwọ́ ẹ wá kí n sì bẹ́yà kọ́kọ́ ojú ó kémi ó jẹ olórí nígbà tí wàá ń bẹ lórí ilẹ̀ ayé anábìbí sọ fáwọn yìí pé nígbà tí àbákìbá sì ń bẹ lórí ilẹ̀ ayé tóòrùn ràn tóòrùn yọ tí ọba ti sí ànábì ọlọ́run kankan lórí ilẹ̀ mọ́ lásìkò yẹn àbákìló tó kù èmi ò jó lórí o nígbà tó ń bẹ ẹ̀yin náà wò ó ṣé wọ́n ń dun lórí nù ṣé wọ́n ń dun wọ́n dùn mọ̀sùlùyà ni responsibility ni bí umaru ṣe ṣe báyà fún abakiri nu àtàwọn ará madina yòókù náà gbóná ṣe báyà fún abakiri yẹn náà pè ní alibáyà tó lè kọ́ pèsè àbáyà àwọn abẹnú gan ìmọ̀ lọ́nà àwọn abẹnú gan ní ẹ̀yàn olórí mo wá di àárọ̀ ọjọ́ kejì gbogbo ará madina ti ń retí òkú ànáfíìsì wálẹ̀. wọn ò tí sí òkú ti lọ́jọ́ mẹ́ta torí wọ́n wá olórí mú àbákò lọ sórí mímbàrí ànábí wa níwá ìsọ̀kẹ́ báyìí àtinú àti ta èrò ayé dé òsì mike mọ́rù wa ń pariwo níbi ohun ẹ̀bá dé ẹlẹ́mẹ́tò pé àbákìtà àyàn fún olólórí yín bẹ́ẹ̀ lẹ́yìn àná Muhammad ó ní khalifatu rasul olódélé ànábi níbi ànábi gbédé olófẹ́ máa gbé lọ o inú tá a wò a rí pé ní ọjọ́ orí ọ̀sẹ̀ ń tó jùlọ ìwọ́dún méjì pílẹ̀ ànábi fi jùlọ inú tá a wò inú tá a wò

ẹni ló dá máa kírun fún yín nù ǹjẹ́ òdì lọ́jọ́ méjì ládọ́ fi kírun fún yín ẹsẹ̀ ń kà á lọ́nu kò sẹ́nìkan tó pé láà á lè rọ́dí alàtàlà ní ọlọ́kọ́ sọ̀rọ̀ ó ní rẹ̀ ọmọ ìmọ̀wò dààmú lọ títí nígbà tá a ti yọ́nú sí àbákiri lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa tó ń kírun fún wa táà lẹ́yìn rẹ̀ bóun láà wá yọnu sí lórí ọ̀rọ̀ ilé wa yóò mà tó lọ. bí ọba lè ṣe gbé lórí nù nínú ẹ̀sìn àwọn mùsùlùmí ìyàn olórí tábàdùgbà ẹ̀sìn wa kọ̀kárà ni àwọn tí wọ́n ń pè ní alùlẹ̀ ó kọjá máa ń àwọn tá a fún láṣẹ pé wọ́n lè dé wọ́n lè tù àwọn tí wọ́n wá yẹn náà wọ́n láṣẹ àti yọ tó bá sì ṣe ẹ̀nà wọ́n yọ ọkàn fún àwa ni ẹ mọ̀ pé èyí olórí ní ẹ̀sà àwọn sùn ní kéṣeká kékeré gbogbo tá bá ti síbẹ̀ ìtìjọ́ náà wọ́n fi lé bí ti sí lọ òní pé láìpẹ́ tìjọ́ náà long life ni tó bá ti débẹ̀ tí èèbá tó bá ṣẹ̀ṣẹ̀ tí ó dàbọ̀ fẹ́ dàlúrú tí àwọn abẹnugan tí wọ́n fi náà fẹ́ yọ yọ ọmọ bẹ́ẹ̀ tó fi kúrò àbá kì tó kéde umaru bẹ́ẹ̀ usman bẹ́ẹ̀ ali bẹ́ẹ̀ mawiya bẹ́ẹ̀ yezidu bẹ́ẹ̀ ẹ̀rí lórí pé ẹ bá ti lè síyàn ẹ wọ́nu ojú ọlọ́ba tó mú kó bọ́n ti sìn rè àmọ́ dọ́dún sí ìgbòmí ọdún mẹ́rin ìgbòmí ọdún márùn ìgbòmí ọdún mẹ́fà wọ́n lè sáṣẹ sùúrù kó sáà táàmù ẹ̀kan ẹ̀rí nítorí yàtọ̀ nù ṣùgbọ́n ti sìn wá rẹ̀ gbogbo alájọyìn olórí democracy ni gbogbo aláṣẹ ni ẹnìkan jẹ́ nìkan lọ láìpẹ́ ìlọ̀kanú àwọn olóṣèlú ó ń sọ àsọgbọ́nú ó ní ọlọ́dọ̀ àwọn olóṣèlú ìbò ìmọ̀ kò yàtọ̀ síbò ọmọ àta ó níbò ìmọ̀ àti ìbò ọmọ àta bákanáà ni ìpò ọmùtí àti ìbò ṣífù ìmọ̀ lọ́dọ̀ olóṣèlú ẹ̀yọkanáà ni wọ́n wà ní ìṣèlú inú Islam lẹ́bìmọ̀ pé ìbò tajà tẹran làfi mọ́ yẹn kúyàn làfi mọ́ mú mùkú mú democracy ló léwu jù ẹni ó dàbí ẹlẹ́dẹ̀ ó lè dolórí ẹlẹ́dẹ̀ lè jẹ olórí yóò sì máa bá yín wọ lọ́nà yìí àbí máa bẹ lọ́hùn káwọn tó bá jẹ yàn gidi kí kà kún ẹ sì àwọn kan ń bẹ bí mo bá ń bọ̀ báyìí gbólóhùn pé lágbájá ò lè wọlé àwọn mùsùlùmí àìmọ̀ wí bẹ́ẹ̀ ta ni wọ́n bìyàn kò máa bẹ ọlọ́run ni bá sẹ̀sá o ani Muhammad ani Allahumma walli alaina khiyarana wọ̀lá tó wà lè náà ṣùrọ̀ ara nà ọlọ́run à ń bẹ ni níjọba bá fẹ̀yàn ṣe olórílẹ̀ ẹni ẹ̀sà èèyàn rẹ̀ tó dáa jù láàrin wa ní ọ̀yàn mọ́yàn ní bí ó èèyàn má ni. ní ìgbà tí wọ́n dìbò Amẹ́ríkà tí wọ́n gbogbo àwọn tí wọ́n máa ń ní Trump lè wọlé gbogbo àwọn tí wọ́n máa ìbò láyé ní àgbà Trump lè wọlé lamẹ́ríkà kódà Britain France ìbókọlá wọ́n ti ń kí Amẹ́ríkà pé àwọn kí Amẹ́ríkà pé inú ìgbésí ayé Amẹ́ríkà yọ̀ọ̀kọ̀ ní lady president. ṣùgbọ́n àwọn kéde ńkọ́ Trump tí ò lọ́rọ̀ rí lẹ́nu tí ò ní wọmọlúwàbí kan kò sì dípò kankan mú rí oníṣòwò ní gbọ́gbàtọ́lọ́ ló ń dé ẹjọ́fò lórí inú torí díẹ̀ mùsùlùmí máa sọ pé ẹnìkan ò lè wọlé àmúra abẹ lọ́hun ìrọ̀ ọlọ́ẹni la fẹ́ o lẹ́yìn ìbẹ́lá àwa náà wà jáde ní bàbá kó wọn dáadáa èwo lọ́sẹ́nu ọjọ́ ń yìí lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n ní bíi yá àyáwó sọ ní àyá sẹwà ọlọ́run ní àlẹ́dí nàìjíríà àti fínà lánàájáná ṣùgbọ́nà ọlọ́run bá gbìyànjú lápọ̀nà mọ́ ẹ kákan jókòó sí ara wa ẹ eh, lágbájọ́ lè wọlé lágbájọ́ wọlé láì dìbò láì jára mọ́ kò lè rí bẹ́ẹ̀ o ọlọ́run kú lá màmá lẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ ọlọ́run ló ní ipò ó ní màá fẹ́ tó bá wù ú nígbà tó bá wù ìgbà míì ń bẹ táwọn aráàlú ọba gbọ́ràn a máa yan olórí tí ọ̀dà yẹn lórí. anábìnrin kàmáàtò kàmáàtò akúni wà láàlẹ́ ikùn bẹ́ẹ̀ bá ṣe ń gẹ́lẹ́ tó máa fẹ́ ṣe àdánwò fún yín ni ó olórí tí ọ̀dà fún yín. àwa ń bẹ ọlọ́run ọba àlekè ọlá ètò tó ń bọ̀ yìí náà ìgbòtà fẹ́ dì í tó ti wọlé tọ̀ wáyé ọlọ́mọdé àṣìyàn o àwọn ẹni eré ló jẹ́ kí wọ́n dépò mọ tó bá jẹ́ ní ibi má fi wọ́n sí lórí alórí o àbí ọlọ́run bá ní ìbò náà ti wá ń bọ̀ ọlọ́pọ̀ sí rọrùn ọlọ́mọ sí níbi tó dà wá rú mọ́ sí níbi tá a fi máa para wa ìrọ̀lọ́run ó bá ní ṣàkóso rẹ̀ ọlọ́dọ̀ ọlọ́run ọlọ́lá ilẹ̀ náà látọ̀rọ̀ àforíjì ọlọ́run foríjì wa.